ti gbọ́ ń pa ìparaba ń bí tù ìjẹyà fújì worldwide Wasiu Alabi Pasuma ti di glow ambassador <laughs> kó máa lọ bẹ́ẹ̀ ọdún òsì àti pcd Pasuma ojúde ọba nínú eléyìí ni Pasuma ti sọ pé kò sí ìjàmọ́ láàrin òun àti òṣùpá o àwọn kan ló ń dìjà lẹ̀ Pasuma kọrin òṣùpá àwọn fáǹsì pariwo lágbo wọ́n jó wọ́n yọ̀ wọ́n flẹ́jọ̀ nínú ọdún òsì àti pcd ojúde ọba Pasuma ò tí ì ṣeré ìta gbangba ń bàdàn rí láyé ìgbà àkọ́kọ́ lélẹ̀ from the stable of hunter films and records international olórí ọ̀dọ́ gbogbo marketer kavata shop forty seven oṣodi shopping complex oṣodi lagos telephone zero zero six three zero five six four one four àti zero zero two four four one eight six six one audio cd àti pcd ojúde ọba nínú eléyìí láti gbọ́ pé ìjà ti tán o Pasuma ló sọ bẹ́ẹ̀ lórúkọ gbogbo ara máa ń bí àfi kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà. ẹ mọ iye ọ̀rọ̀ rẹpẹtẹ mr gbàsó dàtí àfikún jìdá o yẹ́sìkẹ́ ó ti di ṣíṣe lọ́dọọdún ó Oṣòdì Day ìṣẹ̀ṣe làgbà tọdún yìí two thousand and eight lẹ́lẹ́yìí ó Oṣòdì Day Oṣòdì Day gbogbo ariwo gbogbo itú gbogbo tòkè ti sàlẹ̀ Oṣòdì ìṣẹ̀ṣe làgbà Oṣòdì Day two thousand and eight ọ̀túnbọ̀ orí la gàtá èdè ìjayà fún gbogbo wa Wasiu Alabi Pasuma lẹ́gbẹ́ kan Túnde Dúró àtàwẹ́wẹ́ lẹ́gbẹ́ kejì àṣà ìwádìí òsì di àti bíi sí di Oṣòdì Day two thousand and eight ó stand out yàtọ̀ gbogbo tùǹkà gbogbo síra ọdún síjà ti bí síjọ sọjídé two thousand and eight ìṣẹ̀ṣẹ̀ làgbà ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀gbò marketed and distributed by hunter films and records international olórí ọ̀dọ́ gbogbo marketer shop forty seven oṣooṣi shopping complex oṣooṣi lagos telephone zero zero six three zero five six four one four àti zero zero two four four one eight six six one ọdún síjà ti bí síjọ sọjídé two thousand and eight ìṣẹ̀ṣẹ̀ làgbà gòkè ti sàlẹ̀ oṣooṣi ló gbẹ́jú ọ́ take it out. Tàṣẹ́ máa ń ọ̀rọ̀ sílẹ̀ lé ọmọ ìyàwó ànábì ó lọ gbé sílẹ̀ gbé ó yá jẹ́ wà lẹ́yìn òun ọ̀dẹ̀ yé wa fi hàn sí kúnlẹ̀ lẹ́rí ìyàwó àbá ló ṣàyẹyẹ wọ́n ló lọ gbé ìjayà tó kọ̀ fújì. Musiliu, wéde wéde ooo, Jeka, wéde wéde ooo, Musiliu mi jẹ ooo, wéwà léde ooo, Musiliu mi lọ. ń sí olúwa ọmọ yẹ̀yẹ́ jẹ́ olúwa mọ́ sọ̀dí sọ̀lọ̀ àti gbogbo àwọn orílẹ̀-èdè lápapọ̀ bọ̀sí àníyà ọ̀túnba orílẹ̀ kàtáìdè ìjayà fún gbogbo onífújì Wasiu Alabi Pasuma forí bẹ́ńgò la general kọ̀lẹ́tì nàìjíríà kébé kwara ṣe bẹ́bẹ́ ks one the pride alayélujára sílẹ̀ lọ́mọ Lagos International olórí ọ̀dọ́ gbogbo mákẹ́tà top forty seven lọ́sọ̀ ní shopping complex ṣoṣo ní Lagos telephone zero zero six three zero five six one one four àti zero zero two four four one eight six six one audio cd àti vcd olú ọmọ coronation ó kún kẹ́kẹ́ kọjá bẹ́ẹ̀ ẹ máa rà ó. dúpẹ́ dúpẹ́ pé wọn ò fẹ́ lòmíì ṣe mí àwọn ọmọ mi ò gbóná dalẹ̀ dúkìá mi ò ṣòfò dànù àní mo dúpẹ́ sẹ́ ẹ̀ torí fínífíní ladìẹ tèmi ń toko ìmọ̀ bọ̀. kọ̀ńténà àdúrà láti bẹ̀rẹ̀ dópin àdúrà ni o agbọ́mọgbà ìbùkún oríire àṣeyọrí gbogbo àdáwọlé kọ̀ńténà àdúrà. ustaz kamil abdulrahim sani adike ojogun ti ṣàkójọpọ̀ ẹ̀ ó lágbára audio cassette audio cd àti vcd ẹ̀ marketed and distributed by hunter films and records international shop forty seven stroke fifty oṣodi shopping complex oṣodi lagos telephone zero zero six three zero five six four one four àti zero zero two four four one eight six six one kọ̀ńtẹ́nà àdúrà àdúrà nígbà o agbára kì í gbà ẹ̀dá wò kẹ́rin gbèsè ní ìlà lọ́lọ́run ọba tí gbọ́ àdúrà ní ẹgbàá bẹ́ẹ̀. bá àdọ́gbọ́n max ọmọ mi ní eight o ten o fifteen o twenty o bọ́nà sí mi aláwọ̀ máa lánà fún ẹ̀fà ògúnlé. àti pé bọ́nà sí ṣubú ti iṣẹ́ o. gbogbo àwa tí arsenal up gunners. bọ́nà sọ̀lẹ̀. <laughs> js1 the pride aláyélúwà sórí àlámà láìka ó ṣẹlẹ̀ fún gbogbo àwa fans Arsenal worldwide gbogbo àṣírí ọwọ́ tuntun tá a máa lò ní sísè ìyá wa lámọ̀ gbogbo wọn máa gbà kán máa bọ̀ wọ́n ti gbé gunners máa ṣí wọn pọ̀ òròpọ̀ kábàkábà kárí ayé àwa la pọ̀ jù tẹkiníkì sọ́kà Arsenal lónìí àwọn boys mi ti gorí pápá ayò tẹ̀ yá yàtọ̀. ìjọba yóò gbogbo àwọn ọlọ́tẹ̀ ẹ sọ pé aṣọ gunners lè máa wọ̀ tẹ́ àríyá eléyìí Arsenal focus ni o lórí audio CD àti VCD Arsenal focus August Suri Alao Malaika KS One Day Pride marketed and distributed by Omdas Films International olórí ọ̀dọ́ fún gbogbo marketer káfàtà shop forty seven Oṣòdì shopping complex Oṣòdì Èkó telephone zero zero six three zero five six four one four audio CD àti VCD Arsenal Focus Suri Alao Malaika ó ti jáde it is a goal. Allah. salamu salimu lila bibi muhammadi n ajahu mi. hunter record. na amna amu. Allah gbogbo ìgbà lórí ìgbà orí àṣà máa ń jáde. eléyìí tí ẹ ń gbọ́ yìí fi gbogbo ara yàtọ̀. ìjú ọmọ ni orí ọmọ ni orí alárùbáríkà ni ẹ gbà bẹ́ẹ̀. latest látọwọ́ abdulhafiz muhammed awal authentic ojú ànábì hip hop tó wà níbẹ̀ dà ọ́ yẹ máa ń gbé sókè. ó lọ ẹ wọ̀ wọ́n wọ́n lé mi wọ́n lè bá mi lóbìnrin tó fẹ́ léde jọ rich cos fún gbogbo wọn pé kọ́ máa kírun wákàtí márùn-ún ìyẹn ni mo ṣe tán fẹ́ léde jọ tóbi ní fọlọ́run adákẹ́dájọ́. ó tún yá orin tó kọ fún ọlọ́mọ láódà. kò lálùbá kò lálùbá kò lálùbá kò lálùbá kò lálùbá rí kakoro náà. ọlọ́run fi ọmọ dùn nínú audio cassette audio cd àti vcd yìí ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀mọ́ gbọ́ kẹ́ẹ̀mọ́ wo orin abdulhafiz muhammed awar authentic ojú ànábì ni ó kọjá bẹ́ẹ̀ audio cassette audio cd àti vcd ju ọmọ marketed and distributed by hunter films and records international ṣọ̀fọ̀ seven ṣọ̀ fifty Oṣòdì shopping complex Oṣòdì Lagos telephone zero zero six three zero five six four one four àti zero zero two four four one eight six six one. lórí Islam ijó ọmọ ijó ayọ̀ ni kò ní àìfà ẹ máa rà ó. how anybody ló lè fẹnu wọn sọ ọmọ òrànyàn ọmọ tiwọn tá ọmọ máa ti jẹun lọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ orí ni o ẹ ẹ máa kọ lọ wọ́n sọ pé mo tútù lọ wọ́n sọ pé mo tútù dé ta ló mọ bí tọ́ tútù gbọ́ wọ́n sọ pé mo tútù ṣe lọ́la olúwa mo tútù ń ṣeré another surprise mo tútù dé bí mo ṣe dé mo ń jẹun lọ from coast to coast wetin dey happen for home these days i no dey know Too busy, i just dey go uh, too sure e go rock the show má sọ pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ bẹ̀mù tó wà nínú géèmì mẹ́ẹ̀ẹ́nà tí ń jẹ́ bẹ́ẹ̀ kánífọ́yà ni mí ni màá ti kálẹ̀ tètè kọ̀sọ̀yà ló dé farabalẹ̀ lọ́wọ́ yìí mo ti sign mo ti gbẹ́ wa náà ti concern mi wit wọ́n sọ pé bí sọ pé a ah, ọ̀rọ̀ jábàjábà mi ò ráyè gbogbo kátàkátà mẹ́ẹ́ nǹkan tó bá wẹ́ ní bọ̀dì lọ́lẹ̀ fẹ́nu wọn sọ mi ò gbọ́ ọ̀yọ̀ ọmọ ti wọ́ta ọmọ má ti jẹun lọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ ẹ̀rọ akọ́lọ́ ọlá àbàtà ló mọ̀dọ́ ṣọ ọlá bàbá ló mọ̀mọ́ ọyọ ọlá olúwa ló mú mi yọgàn Àdìgún kí ló ń sọ gbọ̀ngàn sọ kùtù fáwù ó mi rántí ọjọ́ ọjọ́ kan lórí reluwé ajẹ́lé ò bá ti lọ tèmi tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ now I'm top in the shop me and my chick we dey cruise round the town frown if you like frown cause I wear the crown frown. e no easy all this all this song wey the band dey sing i don know where the band dey get im inspiration from omo you don one day the bunch go night club come dey dance with one babe omo if you see wetin the babe desire amen then they call am the other some babe wey say god bless here they call them two face idibia amen that some girl yeah, dem no get idibia dem get face alone the girl come carry sakira sakira put for the two side na the batch don dey see see wetin the girl put the batch confuse e come dey say omo you don make me fall in love fall in love oh fall in love baby we suppose marry but as the band dey dance e never see the babe face o oh. e never see i just dey shout omo the babe just bring touch light uh, eh, just bring handset just on the light come dey turn wan see the babe omo you don make me fall as the band see face see the girl ugly and the man shout chai some people wan make her die some people wan make her die ọlọ́run máa jẹ ẹ́ oh boy <laughs> please put your hand show me some love e no easy you know say another who dey watch etisalat advert there is one etisalat advert wey say if you touch like this you go become person you go change who know that advert who know that advert eh everybody thank god say no be two face dem use one dem use one as two face dey talk like this oh boy people dey carry belle people dey carry belle you dey touch like this man sef dey get belle but that time you no go become eti seller again you go become eti belle i no lie you wetin do two face wetin do two face what they wan do the match you know say before two face dey shout omo nothing dey happen nothing dey happen not when dem break the guy neck the story change something dey happen one day the banj and two face dem dey drive dey go show the banj na him dey drive o don jazzy dey side dey uh, the band and don jazzy dem dey go show the band dey and then they drive dey go na him don eh, the band come dey tell don jazzy omo show you how o and then they drive dey go people wey stop two face come stop the band come hey pa tell pa who is the band here simple question the band too dey make noise i'm the band kò sí kí bàjọ́ bàjọ́ bí fẹ́ kọ́ mi filẹ̀ tó tọ́jú nọ́lá tí i'm rọ́bà say eh repeat am again na the guy shout i'm the band. Don't keep on me. Feel like, don't touch it. No nothing. Oh boy. As arm robber vex, carry correct slap, tear the band, boom. Carry gun, one shoot the band, right? The band use the hand, shout, hold it. I am Don Jazzy, this is the debanch. Immediately, Don Jazzy shout, the band tell them the coco. I said, make it yes. Nǹkan tó bá wẹ́ anybody lọ lè fẹ́ nu wọ́n sọ ọmọ òrọyọ ọmọ ti wọta ọmọ máa ti jẹun lọ. wọ́n ní òbẹ̀bí mi jantolo. òbẹ̀bí mi jantolo. oya one day i dey sleep o oh. inside my room mo bá gbọ́rọ̀ lẹ́kùn kan ló bá ti bèbí àtijọ́ níbi kí ló dé onígbàgbọ́. ọ̀rọ̀ tó bá wẹ́ ní bọ́dì lọ́lẹ̀ fẹnu wọn sọ. ọmọ òrọ̀yọ̀ ọmọ tí wọ́n ta ọmọ máa ti jẹun lọ wọ́n ní o bèbí mi jantolo. o bèbí mi jantolo. Oh yeah, one day I dey sleep o. Inside my room, mo bá gbọ́rọ̀ lẹ́kùn kan ló bá di bèbí àtijọ́. Rébí kí ló dé oníkàgbà gbọ́rọ̀ àná, fọ́nbà gbà gbọ́rọ̀ àná, akọni rẹ̀ ní bá ṣeré. Bébé ó lè wo, ó lóun fẹ́ ṣe pàtí, she say make I come to party with all my friends mo ní bèbí ẹ̀jú rẹ ló fi hù mí dúdú rẹ ló fi hù mí o bèbí mi jàǹtolo bèbí mi jàǹtolo o bèbí mi jàǹtolo bí mi jàǹtolo o bèbí mi jàǹtolo bí mi jàǹtolo o bèbí mi jàǹtolo ẹ̀yin ojú rẹ ló fi hù mí o bèbí mi jàǹtolo dúdú rẹ ló fi hù mí o bèbí mi jàǹtolo o bèbí mi jàǹtolo o bèbí mi jàǹtolo. I say rich party, I see my people, big boys in the house, they call you back me. They love me, Jay, they say make I single, ni mo bá wo wájú mi, ni mo bá ra wọn màmá. Mo bá bọ̀rẹ́ mi, mo nípa àwọn wọn lè yí, spiritually Baba àwọn eléyìí wọ́n jó ṣege. Mo tún ẹgbẹ́ mi, ni mo bá ra wọn lẹ̀ mo tún láwọn wo lè yí àwọn fisikálì bèbí òun bèbí mi jàǹtolo òun bèbí mi jàǹtolo jàǹtolo òun bèbí mi jàǹtolo bí mi jàǹtolo òun bèbí mi jàǹtolo ẹ̀yin ojú rẹ̀ ló fi wọ́n bí òun bèbí mi jàǹtolo dúdú rẹ̀ ló fi wọ́n bí òun bèbí mi jàǹtolo òun bèbí mi jàǹtolo òun bèbí mi jàǹtolo bí mi jàǹtolo òun bèbí mi jàǹtolo. I say rich party, I see my people, big boys in the house, they come invite me. Mi lọ mi jẹ, ẹsẹ̀ mi kà sí gan, tí mo bá wọ́n wájú mi, tí mo bá ra wọn màmá. Mo bá bọ̀rẹ́ mi, mo nípa àwọn wo lè yí, àwọn spiritual ni bàbá àwọn eléyìí wọn jó ṣege. Mo tún wẹgbẹ́ mi, ni mo bá ra wọn lẹ̀ wọ́n tún láwọn wo lè jìyà wọn fisikali babe o oh, bèbí mi já tolo o oh, bèbí mi já tolo o oh, bèbí mi já tolo mi já tolo o bèbí mi já tolo o bèbí mi já tolo dúdú rẹ ló fi wo bí o bèbí mi já tolo ẹ̀yìn ojú rẹ ló fi wo bí o bèbí mi já tolo ekekekeke baby oh baby ekekekeke baby oh baby ẹkùnmọ́lẹ̀ ẹkùnmọ́lẹ̀ sókè oh baby ẹkùnmọ́lẹ̀ ẹkùnmọ́lẹ̀ sókè oh baby to the right to the left shake your oh baby to the right to the left shake your oh baby to the right to the left shake your oh baby ó yá oh baby mi dán tó lọ. Oh baby mi jantolo. Oh baby mi jantolo. àdìlọ́ lè fẹnu wọn sọ ọmọ òrànyàn ọmọ tiwọn tá ọmọ máa ti jẹun lọ. olórí ìrẹsà olórí Kazaski. Kazaski. Ẹ ṣì máa jí sòrò. Ẹ ṣì máa jí sòrò sẹ́. Sòrò pa wọ́n. DSTV bẹ̀bẹ̀ ń lọ. Torí bọ́lá ṣadé mi bèbí. Ọlọ́lá tí mo bá ròde. Ókè. Okay mo ríra wọ̀ kán yọ lókè ìràwọ̀ tó jùra wọn lọ torí ṣadé òrí lọ. mo rí ràwọ̀ kan tó yọ lókè o. Ah, mo rí ràwọ̀ eh, mo rí ràwọ̀ kan tó rí ṣadé. Eh, mo rí ràwọ̀ ó yá èmi lẹ́jọ́ ìwà lẹ́jọ́ kòkòrò méjì ló pàdé. Eh, kòkòrò méjì ló pàdé. èmi lẹ́jọ́ ìwà lẹ́jọ́ torí ṣadé lẹ́bi o èmi lẹ́jọ́ ìwà lẹ́jọ́ ìwọ ti gẹrẹgẹ ti gẹ ti gẹgẹ. ó ti gẹrẹgẹ ti gẹ ti gẹgẹ. yé ẹ má fọ ọmọ owó mọ ẹ má fi rónkẹ́ òṣòdì wẹ́wọ̀n o èèyàn ti doyin yé mo bá ròde títóbi yé lónìí tèmi o ó tóbi má bẹ̀rẹ̀ mú Oh, ó ṣe mi ṣàdé mi bèbí o ó yá ní. yes ojúde ọba tọdún ìfẹ́jú kẹ̀kẹ́ ṣe ti gbọ́ npa ìparaba ń bí tu ìjẹyà fújì worldwide Wasiu Alabi Pasuma ti di glo ambassador <laughs> kó máa lọ bẹ́ẹ̀ ọdún òsì ni àti bísí di Pasuma ojúde ọba eléyìí ni Pasuma ti sọ pé kò sí ìjàmọ́ láàrin òun àti Òṣùpá o àwọn kan ló ń díjà lẹ̀ Pasuma kọrin Òṣùpá àwọn fáǹsì pariwo lágbo wọ́n jó wọ́n yọ̀ wọ́n flẹ́jọ̀ nínú ọdún òsì àti pcd ojúde ọba Pasuma ò tí ì ṣeré ìta gbangba ń bàdàn rí láyé ìgbà àkọ́kọ́ lélẹ̀ publicly èrò ti pọ̀jù Paso ṣe káàkáà ni ojúde ọba ọdún òsì àti pcd ó from the stable of hunter and records international olórí ọ̀dọ́ gbogbo marketer kanfata shop forty seven Oṣòdì shopping complex Oṣòdì Lagos telephone zero five six four one four àti zero zero two four four one eight six six one. audio cd àti vcd ojúde ọba nínú eléyìí láti gbọ́ pé ìjà ti tán o Pasuma ló sọ bẹ́ẹ̀ lórúkọ gbogbo ara máa ń bí àfi kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà. aha ìrìn àjò ọmọ ẹ̀dá láyé anikádàrá ni ẹni bò ló ṣe jẹ́ ṣé èèyàn kà á mọ béèrè iṣẹ́ ọlọ́run wò ni Rao Lami, the story of a lifetime experience of love, the story of wonderful preparation to face the future. Rao Lami, the story that tells the true life story of some two young people. Wura Lami. Benny, wúrà ọlámi andrew alaniyan dúpẹ́jà ẹ̀sìnmi ìdòwú àlàbá láìdé bákàrẹ̀ taiwo felix sọjí taiwo and remi abiola wúrà ọlámi another fantastic film from the home of hunter films international wúrà ọlámi written and produced by Alabaidu and taiwo felix directed by kunle ramon poster wúrà ọlámi Marketed and distributed by Oluwalowi Productions Limited, 9 Ebimpejo Lane, Idumota, Lagos, and 229 Agegemoto Road, Atewolara, Moshin. Telephone 937 and 0702-576-1580. Wuraulami, a must-watch for every home. Inna فتحنا لك فاتحا مبينا bẹ́ẹ̀ àti gbé jáde o fíìsì ní fati tá a pè ní sínú oore ọlọ́run ti sínú oore fún afa muhammadu aluseni àtọ́bàjáyé tó gbé ọdún kásẹ̀ tàtọ́jú sí ní fati jáde ó ti dàlájì láti kékeré o fíìsì ní fati yẹn rẹ̀ gbà. فانتظر أني مغلوب فانتظر. mo ti jáde kù lára gbogbo ẹni tó bá rọ ọdún kàṣẹ̀tì ọdún sí di sùràtù fàtì tó ń gbọ́ àti fíìsì di sùràtù fàtì tẹ̀ ń wò ọ̀nà oró ti ṣí fún gbogbo wa ìgbà bẹ́ẹ̀ ọdún sí di àti fíìsì di sùràtù fàtì alhaji muhammad abdulsani atọ́bajayé marketed and distributed by hunter films and records international shop forty seven zero fifty oṣù the shopping complex oṣù the Lagos telephone zero zero six three zero five six four one four At zero zero two four four one eight six six one audio cd suratul fati lẹ́tí gbọ́ vcd rẹ̀ rẹ̀ o wọ́n bí láì tàn fíìkì a ó ṣe kòǹgẹ́rẹ́ o amina àtìkìlẹ̀ yìí tà pàṣẹwà wọn dà. ó ti jáde o ọjọ́ sì jà títí sí di ẹ̀lẹ́ yìí olú ọmọ ọ̀bìrìtìnà ọ̀túnba orí la jàtá èdè ìjayà fújì worldwide alábà mẹ́tẹ̀ sẹ́kẹ̀nd wàsíù alábí pàṣùmà àtọmọkọ ọjì ṣẹ̀fù ọ̀yọ́wọ́ dẹ́kunlé tó fi mẹ́ta ní ìwà ìdẹ́ sùn. kẹsàn ti fi lálẹ́ tẹ́lifà torí ṣe àtẹnà kọfí music pàṣọ dákṣẹ̀ ń bọ́lẹ̀ torí ti lu àdúgbò tó yí wo òyìn fẹ́ àwọn òṣèré oníjàta gbogbo tó gbóríwọlé rẹ̀ ẹ́ ọ́ táyọ̀ sí lọ́dọ̀ fẹ́tì àbálọ́gùn oṣù ọmọ bá ń kẹ́ mẹ́sì àìgbè àwọn gbẹdẹgbẹdẹ bíi mc kirikiri ifá kaleluya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ audio cd àti vcd olúọmọ original ó ti jáde marketed and distributed by Hunters Mills International olórí ọ̀dọ́ fún gbogbo market account àtà So forty seven oṣù ní seven complex oṣù ní èkó ten point zero zero six three zero five six four one four audio cd àti vcd olúọmọ original ó ṣapa ó súpa ó stand out fún àjọkọ̀ mi. ọ̀rẹ́ máa torí Àlàbí yàrá bá ń bí olówó yálùmọ́. tó bá wẹ́ ní bọ́dì lọ lè fẹnu wọn sọ ọmọ òrànyàn ọmọ tiwọn tá ọmọ máa ti jẹun lọ. àìdí kàbáàsà nǹkan tó bá wẹ́ ní bọ́dì lọ lè wọn sọ ọmọ òrànyàn ọmọ ti wọ́tá ọmọ máa ti jẹun lọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ orí yìí ni o ẹ máa kọ́ lọ wọ́n sọ pé mo tútù lọ wọ́n sọ pé mo tútù dé ta ló mọ bí tọ́ tútù gbọ́ wọ́n sọ pé mo tútù ṣe lọ́la olúwa mo tútù ń ṣeré another surprise mo tútù dé bí mo ṣe ń dé hàn mo ń jẹun lọ from coast to coast wetin dey happen for home these days i no dey know two pc i just dey go uh, too sure e go rock the show má sọ pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ bẹ̀mù tó wà nínú géèmì mẹ́ẹ̀ẹ́nà ti ń jẹ́ bẹ́ẹ̀ kánífọ́yà ni mí ni màá ti ká lẹ̀ tètè kọ̀sọ̀yà ló dé farabalẹ̀ lọ́wọ́ yìí mo ti sign mo ti gbẹ́ ní wa nothing concern me With wí tí wọ́n sọ pé bí sọ pé a ah, ọ̀rọ̀ jábàjábà mi ò ráyè gbogbo kátàkátà mẹ́ẹ́ nǹkan tó bá wẹ́ ní bọ̀dì lọ́lẹ̀ fẹ́nu wọn sọ ní o gbọ́ ọmọ tí wọ́n ta ọmọ má ti jẹun lọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ ẹ wá kọ́ lọ. ọlá àbàtà ló mọdò ó ọlá bàbá ló mọmọ ọyọ ọlá olúwa ló mú mi ọgàn Àdìgún kí ló ń sọ gbọ̀ngàn sọ kùtù fáwù ó mú mi rántí ọjọ́ ọjọ́ kan lórí reluwé ajẹ́lẹ̀ ò bá ti lọ tèmi tọ́pẹ́ ó tọ́pẹ́ lọ now I'm top in the shop me and my chick we dey cruise round the town frown if you like frown cause I wear the crown frown all my enemies talk talkative ẹ ò kọjá ẹni ìbáwí. máa fata sí máa fata sí máa fẹ́pọ̀ sí máa fi yọ sí ó yà nà ẹ jẹ́ kó máa sọ lọ orí yìí ni o ẹ máa kọ́ lọ búnibúni ẹ bú mi kàkà sú mi ọmọ ló máa máa dùn sí mo mọ̀ gbà tó rìn títì. calm down calm down calm down calm down calm down. ẹ fẹ́ abi oya oya Paso bàbá ẹ jẹ́ ká jọ kọrin yẹn jọ ó yàrá pé wọ́n máa dùn sí tẹ́fà wà ẹ mọ bá <laughs> let's go. check it out fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ orí yìí ni o ẹ máa kọ lọ. wọ́n sọ pé mo tutù lọ wọ́n sọ pé mo tutù dé ta ló mọ bí tó tutù gbọ́ wọ́n sọ pé mo tutù ṣe lọ́lá olúwa mo tutù ń ṣeré another surprise mo tutù dé bí mo ṣe ń dé mo ń jẹun lọ from coast to coast wetin dey happen for oh, home these days i no dey low too busy i just dey go too sure e go rock the show wọ́n sọ pé mi ò sọ fún ẹ tẹ́lẹ̀ pẹ̀lú tó wà nínú géèmì mẹ́ẹ̀nà ti jẹ́ ń bẹ̀ kánípọ́yà ni mí ni eh. má ti kálẹ̀ eh. tètè kọ̀sọ̀yà náà ṣe eh. farabalẹ̀ ọwọ́ yìí mo ti sá mo ti gbẹ́ ni wa náà ti kàn sá mi wí wọ́n sọ pé bí sọ pé a ah, ọ̀rọ̀ jábàjábà mi ò ráyè mú kátàkátà mẹ́ẹ́. kọ́tọ́ lọ́wọ́ anybody ló lè fẹ́ ni wọ́n sọ ọmọ ọ̀rọ̀ ìwà ọmọ tí wọ́n ta ọmọ àti jẹun lọ. ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa sọ lọ ẹ máa kọ́ lọ. ọlá bàtà ló ń mọ́tò ṣọ ọlá bàbá ló ń mọ́mọ́ ayọ̀ ọlá olúwa ló ń mú mi yàngàn. àdìgún kí ló ń sọ jù lọ́gbà sọ kó ti ń fọ́ọ̀rù. mú mi rántí ọjọ́ ọjọ́ kan lórí reluwé ajọ́lẹ̀ ò ti lọ tèmi ó jọ pẹ́ lọ. lórí ó dẹ̀ ti rí nínú tẹ́lì ó ti rí ìka nínú pépà ó yẹ kó ti máa gba dọ́là bẹ́bẹ́ lọ bẹ́bẹ́ stubborn bẹ́bẹ́ onígbà bẹ́bẹ́ is too much we dey back we dey lay back for right now we dey out of back we dey scatter grounds tó bá rojú ẹ ọmọ ṣe ló wà important it's been worth the effort ṣe ló dárí tẹ́lẹ̀ náà ó ti lo escort me and just the flenjo wey we shop we pay up wele. ọkàn tó bá wẹ́ni kò bí Hammer Boys, please come on stage. nǹkan tó bá wẹ́ ní bọ́dì lè fẹnu wọn sọ. ọmọ òrànyàn ọmọ tí wọ́n ta ọmọ máa ti jẹun lọ. thank you Baraka olórin Alábí òkò mútajímọ́. onílà ń ṣe lọ ṣe àwo tuntun tí ń ká farinde. Canada base jùjú mi sí ojú yín ká ọmọ fárìndé. yínká fárìndé welcome to Nigeria ìlú wa rèé kò síbi tá a lè lọ jí wá lórígun mẹ́rin àgbáláyé ilé lọ́bọ̀ sinmi ogo pàṣẹ àyíwá òjò yìí dá ọmọ báyìndé. àwọn ti lu Canada ní o fàrìndò yín ká ìmọ̀ kí o lẹ́wọ̀n. ẹ ṣeun ọjọ́ ojúmọ́ láyé nǹkan ọmọ fàrìndé nígbà tá a wá sáwẹ́ríkà ọdún tá yìí ní jíwá ti alpha omega promotions ó ṣe Adébọ̀wálé tó pé àwọn sáwẹ́ríkà ní nǹkan ọmọ fàrìndé ló bá náwó kọ́ wa Amẹ́ríkà sí Canada bó ṣe jẹ́ mi sí ṣàtúnṣe ó tún jẹ́ promoter lápá kan. mìsíjà tó fẹ́ kí mìsíjà ó ní lárí ní bàṣọ ojú wá alfa wá olè òun ló dára lọ sàmẹ́ríkà ló jọ sí tí káfíńnà ọgọ́ wa alfa lè máa ń promoter alfa omega adébọ̀wálé látàmẹ́ríkà ó lẹ́pọ̀ mọ́tàmí ìbáṣọ òṣì adébáwálé ní Dallas Texas òun ló gbé wà lá Amẹ́ríkà lọ́jọ́ sí kí n ká ọmọ fárìndínlẹ́kọ̀ tó nà ọgọ́ wa pé ká máa bọ̀ ní Canada yóò ṣe o lẹ́wọ́n máa ń brọ́dọ̀. Alpha Omega aya mi. ó ṣe yín ká ọmọ bá rìn dé ọjọ́ ọjọ́ náà rèé ojú wá thank you bó ṣe jẹ́ mi sí ṣàtó ó tún jẹ́ promoter lápá kan ṣe yín ká ọmọ bá rìn dé my sister kan ti testify wọ́n ní bẹ́ẹ̀ ni Alábí queen alájà àṣà lára abẹni wọ́n ní bẹ́ẹ̀ ni bàṣọ. alfa omega bó ṣe gbé bàṣọ máa lọ Amẹ́ríkà pẹ̀lú àwọn artist tó ń ṣeré rí ìtàgé àwọn bí Ronke Ojo Ronke Osorioke mo jẹ́ ọ̀láyìnyá bàbá ìlú ẹ̀ o Mr. Latte péjú ọmọ bọ́lá ńlẹ́ délé òdúlé táyọ̀ mi ògógó ó kẹwàá lọ sí Amẹ́ríkà lọ lọ́jọ́ yẹn pẹ̀lú àtàwẹ́wẹ́ mi ìsúlẹ̀ ètò ọ̀fúnjì àdìo lẹ́sílẹ̀ mọ́nà ọlẹ́ àbáwò mẹ́gà o ṣe wọ́n jọ́jú wá ó tún ti fẹ́ ṣèmí ó tún ti kó lérẹ́jọ lọ́tẹ̀ yìí ó yí wọ́n fún nẹ́síà ó lọ́lọ́ ọlọ́run ní gbàgbó tí ìbádìí wọ́n jẹ́ fáwọn mẹ́gà wọ́n ní gbàgbé ọmọ ọba lọ́ọ́ fi táyé táyé ó ṣe ọdún bá. lòfin táyétáyé I don't recognize your presence o ṣe táyétáyé ọmọ bá lòfin lẹ́yìn ká fárìndé bó ṣe jẹ́ mi ò sí ṣàtó ó tún jẹ́ promoter lápá kan òun ló gbé wa lọ sí Canada lọ́jọ́ sí ṣe nǹkan fárìndé fàwọlé táyé bá lòfin o òṣèlú tún bá. tọ́níyọ̀mí vice chancellor lọ sí amẹ́ríkà tẹ́lẹ̀ bá gbọ́ tọ́ní mọ́fì àfọlábí lọ sí amẹ́ríkà tẹ́lẹ̀ bá gbọ́. ṣé àwọn eléyìí wọ́n promote kọ́sọ̀ wa ní bàṣẹ́ ojú wa lamẹ́ríkà torí bá ọba ṣe ta ló fẹ́ ṣe é adúpẹ́ lọ́wọ́ yín girigiri kan bàṣá ìjíwẹ́ tẹ̀ fún wa ní exposure. ilé ọ̀ táyọ̀ ní ọ̀túnba táyọ̀ bá lọ́ọ́ fi wọ́n ṣe. ilé ọ̀ táyọ̀ o ọmọọba ló fẹ́ ṣe. okùn kálẹ̀ bùrọ̀dá mi ṣúná bí táwọn ṣe. owó ọkọ sami olúmi o olúmi. tolú bá sọ pé ayọ̀mí ayọ̀mí ayọ̀mí náà sọ pé olúmi o bá sọ. oye ssb ẹgbọ́n mi ṣí ọ́fíìtà yìí kú kalẹ̀. ó kú kalẹ̀ mi cancer pro pressure ilé adélakùn déédéé mọ́ra òṣèwọ̀n ara èèyàn lọ fi Pasuma àwọn òṣè adòlágùn déédé wọn rán. ogun kalẹ̀ wálé lọ́tọ̀ kó mà wọ́n lọ. ogun kalẹ̀ rán uye, aláwùyé òṣè aláwùyé mi àmẹ́ta alálùbárí kàláwùyé òṣè ilé aláwọ̀ àbọ̀dá adé tó ń jẹ́ yusuf ìyá ojíwá ó ṣe bí bọ́lá ọmọ sàlàkọ́ ẹkú àdúrótì ajíbọ́lá fàṣọwá.